هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين à ń kí ẹ̀yin gbogbo wáyé pé àdìjọ kojúmọ́ àdìjọ káàbọ̀ sórí ọ̀tún ètò yìí ètò àti àpòyìn àlefíkì òfin dín ọlátùnú bẹ́ẹ̀ lọ́kọ̀ mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafdeen Gbadebo Rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ̀nsọ̀ Sheikh ayakumullah ẹ káàbọ̀ sórí ètò sà ìbéèrè àkọ́kọ́ tí màá kọ́ máa fi ṣíde ó ní ìbéèrè tó wá láti ọ̀dọ̀ ẹrú ọlọ́run kan nílẹ̀ òkèèrè wọ́n ní tí àwọn bá ń bẹ lẹ́nu iṣẹ́ ní iṣẹ́ tí àwọn ń ṣe lọ́wọ́ ah, agbègbè tí àwọn tí lọ́mọ ń jẹ́ iṣẹ́ náà ó jẹ́ agbègbè tó jẹ́ pé ẹni tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn Islam ó kù díẹ̀ káàtó lọ́dọ̀ wọn òye rẹ̀ ò tí ì tàn sí wọn ah, àwùjọ àwọn tó jẹ́ kèfèrí ni wọ́n ní tí àwọn bá ní káwọn dúró ṣe sọ́lá nígbà tí àsìkò sọ́lá ti bá tó níṣe o ní ọmọ ń dà bí nǹkan àjòjì sí wọn torí pé wọn ò fẹ́ẹ̀ dàbí ẹni pé wọ́n rí irú tọ́jọ bẹ́ẹ̀ rí so eléyìí ó sì lè fa kí wọ́n ṣe ìpalára fún yàn kí wọ́n ṣe èèyàn léṣe yí pé tọ̀ ṣé èèyàn ó láǹfààní àti ṣe sùúrù dìgbà téèyàn bá tó darí padà sí ibi tí èèyàn ń gbé padà kíyàn tó lọ ṣe ìran tí sọláàtì náà sì ní ọmọ bá wọn lójú ẹnu iṣẹ́ ọ̀hún ó ní bíi sọláàtì lórí àti asr pé ṣé àwọn ṣe sùúrù padà sí ilé fi ṣe ni àbí àwọn lè láǹfààní àti ṣe ní inú mọ́tò tó bá jẹ́ pé ó bá rọrùn bẹ́ẹ̀ eléyìí ó jẹ́ alákọ̀ọ́kọ́ ìbéèrè kejì ó ní lè ṣe àfikún gbólóhùn yìí tó báyìí wípé subhanallah والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله شيء ليس عفيكم يقبلوا قلون ربك لي إلي يوجي إبيري كيجي أجين بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ẹni tí máa ń gbé àwùjọ bíi tí kò ti sí islam tó jẹ́ pé ẹ̀sìn islam ó ṣàjòjì lọ́dọ̀ tí wọ́n wọn gbọ́ nípa rẹ̀ àbí wọ́n mọ̀ nípa rẹ̀ ṣùgbọ́n kò sẹ́ni tí ń ṣe é lọ́nà tó ṣe pé ẹni tí ó jẹ́ mùsùlùmí tó bá ní kó wọn ṣe ọ̀kan nínú ojúṣe mùsùlùmí tí ò ṣe é má ṣe lójúmọ́ àwàlẹ́nuṣẹ́ àṣìlẹ́nuṣẹ́ níbi tó ń bá ro òun yàn ó ṣeé ṣe látàrí jíjẹ́ àjòjì nǹkan tí ń ṣe sí wọn wọ́n lè fẹ́ fọwọ́ ba àlàáfíà rẹ̀ pàápàá jùlọ níbi tí ìwà bí ẹ̀hànà bí ẹ̀hànà bá ti pọ̀ so uh, kò sí nǹkan tí ó burú wípé kí ẹni tí ó rí bẹ́ẹ̀ kí ó lọ àti sojúṣe yẹn lára dìgbà tó bá tó wà níbi tí ó ti tí ṣíṣe rẹ̀ ó ti jẹ́ ìrọ̀rùn hmm. nítorí fífọwọ́ ara ẹni gbére ni wọnú tó lè bí parun wọ́n hmm. bẹ nínú nǹkan tí Allah tó ṣe lè wọ̀ fún wa ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò tọ́ kò sì yẹ kí mùsùlùmí pẹ́ púpọ̀ nírú àwùjọ bẹ́ẹ̀ hmm àwùjọ tí ò dáa rárá ìlà àwùjọ tó wà yẹn wọn má fi ti owó tó ń wá àti bí ìgbésí ayé ó ti ṣe dáa lásán sì kẹwọ lọ síbi tó ti wá máa fi ẹ̀sìn Allahu tó máa fi ráre ọmọ yìí pé ikú ń bẹ tí a bá sì kú gbogbo ṣé àti ń lẹ́nu ṣé nǹkan lákò lọ so ẹ̀sìn tá a ní kò rọrùn fún wa ṣe láwùjọ tá a wà yìí iná ni á padà mú lọ níjọ́ tí a bá ń lọ. tọ́ tó bá wá lọ pẹ́ lápẹ́jù níbẹ̀ yẹn tí ọba tiẹ̀ wá tún lọ jẹ́ pé aburú pébẹ náà lèèyàn kú sí ni wọ́n bá ṣẹlẹ̀ sí yẹn kí èèyàn fẹ́ sọ fún Allah nígbà tí èèyàn bá kúrò láyé yìí. torí délé ẹjọ́ kì í sára ọ̀pọ̀lọpọ̀ náà kì í ṣe ẹni tó ń ṣèbéèrè lásán ní irú ń ṣe. Hmm. látàrí orílẹ̀ tiwa kò gba káríṣẹ́ láyè àbí iṣẹ́ tó kò sábà sí lọ títí hmm. a sì ń wá ibi tá a ti ṣiṣẹ́ díẹ̀ tá a ti máa pawó ńlá káàkiri gbogbo àgbáńlá ayé hmm. eléyìí mú kí ọ̀pọ̀lọpọ̀ kí wọ́n sọra wọn di ẹni tó ṣe pé ó wà ní ìlú àjòjì hmm. ibi tó ṣe pé Islam ti jẹ́ àjòjì gidigidigidi so ó sì máa ń pé gbogbo ibikíbi tó bá bára rẹ̀ àkọ́kọ́ ìwà ló múra rẹ̀ lọ ẹnìkan kan ò sí tó lé ọ lọ bẹ̀ so bàbá sì bára rẹ̀ ń bẹ ọgbọ́dọ̀ gbà wípé tí ibi tó wọ̀ ọba ti rọrùn fún ọ láti ṣẹ̀sìn kìí ṣe gbogbo hmm. so wàá tún lọ síbòmí so hmm. nínú èyí burú èyí burú á rè tí ò burú tó àwọn èyí tó burú yẹn hmm. tí ó rọrùn fún ọ láti máa sin allah níbẹ̀ nílẹ̀ ìjẹ́rìí sùjẹ́ wọ́n ní sọ́wọ́n lè máa sọ pé subhanallah alhamdulilah wàlá ilaha illallah allahu akbar wàlá hawla wàlá quwwata illa billah rabbi ighfirli ẹ̀ tó wá pé lábala wípé mo kàn ṣe àwọn gbólóhùn àfọ̀mọ́ so kò sí nǹkan tó burú ń bẹ torí pé ò tí ì sọ nǹkan tí ó ta kò fin Allah hmm. rọ́bìdọ̀ fẹ́rẹ́lì náà ń bẹ nínú àwọn nǹkan tó fi mú wa hmm. so ṣùgbọ́n ká pápọ̀ mọ́ àwọn gbólóhùn márùn tó ti síwájú yẹn ló ṣàjòjì hmm. so subhanallah walhamdulillah wala ilaha illallah Allah akbar wala hawla wala quwwata illa billah eléyìí tá nàbí sallallahu alaihi wa sallam sọ pé lóore ju ilé ayé àti gbogbo ti ń bẹ nínú ilé ayé lọ so rọ́bìdọ̀ fẹ́rẹ́lì náà kò burú ṣùgbọ́n má fi kún un kó wọn máa wá lọ́tọ̀ tiẹ̀ hmm. sàwọn tó wá sọ pé a lè wí gbogbo ètò ti síwájú àfi káfí rọ́bì fèrèlé káfí kún ibẹ̀ láti wá dọ́dọ́ hmm. tí ìdájọ́ tún lè lọ sídìí nǹkan míì tó lérò. Hmm. jazakumullahu khairan sheikh uh, zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine àti plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ jẹ́ kí n máa fàṣìkò yìí tó wa létí pé wá àti gbangba tí a máa ṣe hudan wa bushra lẹ́yìn tó máa wáyé ní gbogbo ọjọ́ sátọ̀dé àkọ́kọ́ tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé ní ọ̀la òde yìí ní alimadina center tó wà ní pápá abẹ́rẹ́ lọ́gbọ́nsọ́ láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ní ìtẹ̀síwájú tíra mukhtasaru minihajul qasidin mọ̀tàsọ̀rọ̀ minihajul qasidin ní àwa tí a bá ń bọ̀ kí a mú tírà náà lọ́wọ́ tí a fi máa láǹfààní àti máa tẹ̀lé àlàyé tí wọ́n bá ń ṣe fún wa nínú ẹ̀ lọ. bákan náà àwa tí a bá ń gbọ́ ká sọ fún àwọn tí ò bá gbọ́ Allah yóò san á ní ẹ̀sùn orí láyé àti lọ́jọ́ àgbẹ̀ǹdàlẹ̀ kíyàmá yóò sì lòmí sábàbí dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa. Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ àwọn náà ni wọ́n sì wọ́n dára lẹ́kọ̀ọ́ inshallah láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ni o inshallah ẹ lórúkọ yín o. wàleykum salaam wa rahmatulah ọkọ yóò dín pé. ẹ̀yin mi láti Ogun State. láti Ogun State ìbéèrè yín. mo fẹ́ béèrè pé ṣé sọ láti tán ní àmàṣe ṣé ẹni tó ń kírun tó ń sáré kírun àtẹni tó ń farabalẹ̀ kírun ṣé ládà kan náà ló máa jọ gbà àbí ládà wọn máa dín. alhamdulilayi ẹni tó ṣe sọláàtì tí ò farabalẹ̀ ṣe tó ṣe ní kánjú kánjú kánjú bí ìgbà tí àkùkọ bá ń sá àgbàdo jẹ sọ̀rọ̀ eléyẹn ọlọ́hùn eh, ló mọ irú ládá tí ó fún lórí sọ̀láàtì tó ṣe yẹn ṣùgbọ́n súnmọ́ kí sọ̀láàtì yẹn gan jẹ́ pé láti ìpìlẹ̀ dópin rẹ̀ kọ̀ lálàáfíà látàrí ìkánjú yẹn mm. nítorí sọ̀láàtì tán pa á láṣẹ ká ṣe kìí ṣe wọ́n ní ṣe mo ti ṣe sọ́lù kàmàrọ̀ àìtòmọ́ ni ò sọ́lù ẹ máa ṣe sọ̀láàtì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe rí pé mò ń ṣe sọ̀lá pọ̀lọpọ̀ sọ̀láàtì àkánjú ṣe yẹn kìí ṣe sọ̀láàtì nínú òfin ṣẹ̀ríà mm. ẹ rí i pé ìdúró ò ní jẹ́ dúró rúkú kò ní jẹ́ rúkú kò tiẹ̀ ní nàró láti rúkú lọ sí foríkanlẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó jẹ́ orígun kò ṣeé má ṣe nínú sọlẹ iná rẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ pati ètò túmọ̀ sí pé nǹkan gbára gbóná ni kò ṣe sọlẹ. ayakunla sheikh ìbéèrè tí ó tún wà ń bí ó ní pé nínú àgbọ́yé islam náà ni pé oṣù mẹ́rin kan ń bẹ nínú oṣù méjìlá ojú ọ̀run tó jẹ́ pé islam ó tún Allah subhanahu wa ta'ala tún dá sàlẹ́sà lọ́nà ọ̀tọ̀ tó sì jẹ́ pé muharram tá wà nínú ẹ̀ òun náà ọjọ́ kan nínú àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin náà ǹjẹ́ àwọn ọlá ńlá wo ní ń bẹ nínú muharram yìí àti pé àwọn iṣẹ́ wo la lè ṣe tó jẹ́ iṣẹ́ olóore àbí bí ìkẹnuró siam tí a lè ṣe nínú oṣù yìí gẹ́gẹ́ bí muharram. alhamdulilayi iye òǹkà oṣù lọ́dọ̀ Allah méjìlá ni ó wá ya mẹ́rin sọ́tọ̀ nínú àwọn oṣù méjèèjì láàyè ó ṣe wọ́n ní àwọn oṣù mẹ́rin àbọ̀wọ̀ àwọn náà ni oṣù dọ̀lùkàdá dọ̀lùhẹ́já almuharram àti oṣù sọ́fà gbogbo ògbà lọ́jọ́ ayé pátá ìlàbòsí ṣíṣe jẹ́ èèwọ̀ jíjẹ́ èèwọ̀ àbòsí ṣíṣe nínú àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin yìí ọwọ́ alẹ́ kẹ̀ǹkà èèyàn gbọ́dọ̀ jìnnà sí àbòsí ṣíṣe pátápátá gbogbo bó tilẹ̀ wù kó rí gbọ́dọ̀ jẹ́ alábòsí nínú àwọn nǹkan tí òfin ṣẹ̀ríyà tó wá ní ká ṣe nínú oṣù ti al-muharram eléyìí tá a wà nínú rẹ̀ báyìí tá a ti wà lọ́jọ́ keje nínú rẹ̀ lónìí jùmọ̀ òun náà ni pé ẹnikẹ́ni tí ó bá ní agbára ìkápá àti lè kẹnu ró ṣe fún Allah nínú oṣù yìí ó kó ṣe torí pé Ànábì sallallahu alaihi wa sallam ó ní sòyàmù tó lọ́lá jù hmm. lẹ́yìn ti Ramadan òun náà ni sùyàmù tí yorùbá ṣe nínú oṣù almuharram tá a wà nínú rẹ̀ yìí torí rẹ̀ ẹni fẹ́ kẹnu ró sẹsìn fún allah ẹ fi sí oṣù muharram yìí hmm. káwá ṣàkíyèsí àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà sọ pé tẹ́ máa sọ fún yín pé oṣù tá a wà nínú rẹ̀ lápèjúwe almuharram yìí nínú iṣẹ́ tí èèyàn máa ṣe tó jẹ́ àṣìlọ́lá ńlá hmm. nínú rẹ̀ náà ni kéèyàn ṣe sùyàmù hmm wàá ṣe fi sun pé òun sin allah ni kìí ṣe pé wàá ṣe fi sun pé mo fẹ́ fi gbọ́ àwọn bùkátà kan. nítorí pé ẹni tó bá ti lè ṣe bẹ́ẹ̀ tó fi sun pé mo fẹ́ fi gbọ́ bùkátà kan onítàn kò ṣẹ̀sìn fún allah. Hmm. bùkátà tiẹ̀ bóyá ká jẹ ká mu à ń wáṣẹ́ ẹ bóyá ń wọ́kọ́ ẹ bóyá ń wáyàwó ẹ ilé tí mo kọ́ ti jẹ́ ń lè parí ẹ̀ hmm. ọjà mi tọ́ ha sọ́dọ̀ custom jẹ́ ń rí gbà tó hmm. o ṣe ẹ̀sìn fún Allah hmm. wọ́n máa ń ṣe ẹ̀sìn fún Allah khalisan láì jẹ́ pé wọ́n ṣẹbọ sí i wa ma umiru illa liya'budu Allah mukhlisina lahu ad-din hunafa a ò pa yín láṣẹ pẹ̀lú nǹkan kan ju pé kẹ́ ẹ máa jọ́sìn fún Allahu lónìkan lọ́kẹ́ sí máa ṣàfọ́ máa jọ́sìn yẹn fún nǹkan kan mi ò gbọ́dọ̀ wọnú àníyàn àti ṣe ṣìyàmù yẹn yàtọ̀ sí pé mo fẹ́ ṣe fi jọ́sìn fún Allah mo sì fẹ́ ṣe bẹ́ẹ̀ fi kọ́ sí anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam téèyàn bá ti lánìyàn bá ń láàpè ń jọ́sìn fún Allah hmm. àmọ́ torí ọmọ mi kan ti ń ṣèdánwò kó lè pàṣẹ torí kíní so eléyìí jẹ bó ti ṣe jẹ́ mẹ́wọ̀n tí n bá wá lè ṣe sùyàmù kọ́ pọ̀ nínú oṣù yìí lọ títí tó hmm. tó bá ti di ní ọjọ́ aláàjì tí ń bọ̀ yìí hmm. àti ọjọ́ àtìní láti sunday àti monday tí ń bọ̀ yìí hmm. kakẹnuro nínú rẹ̀ torí ọjọ́ sunday yẹn ni tasu'a ní ìgbà tí ọjọ́ monday sì jẹ́ ashura anabi sallallahu alayhi wa sallam ó ní Allahu máa ń ti torí sùyàmù ọjọ́ aṣúra pa ẹ̀sìn ọdún kan rẹ fún yàn. Hmm. so ààyè tí àwọn olóríire ti máa soríire ni. Hmm. ọjọ́ sunday àtọjọ́ monday ti ń bọ̀ hmm. kákẹ́nu rọ́sẹ̀sìn fún Allahu nínú rẹ̀. kí ló fa ti ọjọ́ kẹsàn-án. òun náà nípa nàbí sallallahu alaihi gbogbo àwọn ìjọsìn eléyìí tí Allahu fi ran ó máa ń kọ́ wa ká ṣe lọ́nà tá a fi yapa tí a fi yàtọ̀ sí àwọn ẹni tí kìí ṣe mùsùlùmí. Hmm. nítorí pé ńgbà táwọn ìbísọ̀ lọ́ba àbísọ̀ là ń dé Mẹ̀dínà ọba pa àwọn Yahudi àwọn náà máa ń ṣe sùyàmù ọjọ́ aṣúra láyé ìgbà kò sí láyé ìsìn hmm. wọ́n máa ń ṣe sùyàmù ọjọ́ aṣúra hmm. torí kọ́mọ̀bà wa jẹ́ pé omi gbóná dàpọ̀ mọ́ tútù ọmọ olùpọ̀ ní wọ́ọ̀dù anabi sọlọ́lá àdìsílà ń sọ pé a máa ṣe tọjọ́ kẹsàn-án pẹ̀lú tọjọ́ kẹwàá torí ẹ̀ eléyìí jẹba àwọn kan wá wà tó bá ti wá jọjọ aṣúra yẹn àwọn máa ṣèwọ́de hmm. wọ́n máa mú àdá àti dà hmm. ṣẹ́kẹ́ṣẹkẹ̀ àti rin wọ́n máa fi sára wọn lọ́gbẹ́ hmm. oníkálukú máa gbìyànjú wípé ọgbẹ́ gbọ́dọ̀ wà lára tòun tí ó mẹ́jẹ̀ jáde torí kíni àwọn fẹ́ ṣe bẹ́ẹ̀ fi mọ ìrora tí máa ṣẹni tí wọ́n bá sá lọ́gbẹ́ tí ọba bẹ́ẹ̀ kù Islam ọkọ akájẹ́ ẹni tí ọgbà dùn so àwọn tí máa ń ṣe báyẹn làwọn ṣíà hmm. àwọn ń sọ pọ́jọ́ aṣúra yẹn ni wọ́n pa Al-Hussein ọmọ Ali hmm. wípé àwọn wá fẹ́ mọ irú ìrora hmm. eléyìí tóun jẹ nígbà tí wọ́n pa ń jọ náà làwọn náà ṣe máa sára wọn ládàá tá máa ń gúnra wọn lọ́bẹ tá máa ń fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ fi sára wọn tí ẹ̀jẹ̀ ó fi jáde ó lè fi rin gbára rẹ̀ ó lè mọ́ọ̀lù kó fi kanra rẹ̀ lórí tó kórí ó tẹ́jẹ̀ kó fi lè sọ pé ẹ mọ̀ pé ẹ̀yin tó o bá ti ṣe ìsìláàmù gidi tó o sì ń pera ẹ mùsùlùmí nítorí dájú pé islam tó mọ̀ ṣe kò ní jẹ́ gidi islam wo ni gidi ilé ìtọ́dọ́gba pẹ̀lú lànà nàbà muhammed sallallahu alayhi wa sallam ìyẹn ni kíkó máa ṣe ní ìbámu pẹ̀lú sunna hmm. eléyìí ni wọ́n ń pè ní al-islam hmm. so ọjọ́ aṣúra ní tá a fẹ́ ká ṣe ni kó kẹnuró hmm. kó fi ṣẹ̀sìn fún Allah tásùá tọdún yìí òun náà lọ́jọ́ eh, ọjọ́ sunday tí ń bọ̀ yìí nígbà tí aṣúra tí ó jẹ́ ọjọ́ monday ìsìláàmù ẹ̀rí pé kàlẹ́ndà tuntun ti bẹ̀rẹ̀ nígbà tí muharram bá ti dé àti wà ní fourteen forty four so lábẹ́ òfin Allah kàlẹ́ndà tán kàlẹ́ndà bẹ̀rẹ̀ hmm. kò ní nǹkan kankan bàbàrà ṣe pẹ̀lú pé ẹ máa ṣe lọ́dún hmm. nítorí pọ́dún tiwa ẹ̀sìn ló mú wa àyífagbá rí gbọ́dún tuntun ní ìkàlẹ̀ ló kọ́ páńsẹ́sìn a ní ọdún ìtùnú Ramadan a ní ọdún tiléyà eléyìí tá a ṣe kọjá ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí àfọdún tí máa wáyé lọ́sọ̀ọ̀sẹ̀ tọjọ́ jùmọ̀ àbí ọjọ́ òní tá a wáyé ọjọ́ ọdún ni fáwọn mùsùlùmí lọ́sọ̀ọ̀sẹ̀ hmm. sọ pé ọdún kan ọdún hijira ọdún kan ọdún mọ̀lódì ọdún kan gbogbo adádálẹ̀ lásán tí ò ní tùmọ̀ hmm. tí mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí torí kò ní gbalada ń bẹ ẹ̀ṣẹ̀ ló gbé bọ̀ láti bẹ̀. Hmm wáyé o kàlẹ́ndà kan á tán kàlẹ́ndà kan bẹ̀rẹ̀ níṣẹ́ ló yẹ kó máa kọ́ wa lọ́gbọ́n pé ẹ ilé ayé tá a wà yìí hmm. ọjọ́ ń lọ ọjọ́ ń dínkù fún wa nínú tí wọ́n bù fún wa hmm. kí ni tá a fẹ́ gbé lọ pàdé Allah hmm. bẹ́ẹ̀ ló yẹ kí olùgbàgbọ́ òdodo máa ronú ìwà ṣe pé ká lọ máa ṣàjọyọ̀ pé hàn ṣebí àwọn ní Christmas náà ń ṣe tiwọn hmm. àwọn ní New Year àwọn ń ṣe tiwọn hmm. kí ló dé táwa náà ní ṣe mọ̀lúdì gẹ́gẹ́ bí Christmas hmm. kí ló dé táwa náà ní ṣe new calendar gẹ́gẹ́ bí New Year mùsùlùmí làwà àwọn tí wọ́n ní ìgbàgbọ́ tó ní ṣe pẹ̀lú Christmas ta ni ọba àwọn wípé wọn ṣe ṣe tiwọn àwọn tó ní ìgbàgbọ́ tó ní ṣe pẹ̀lú new year calendar ti gregoria ta ni ọba àwọn wípé wọn ṣe ṣe tiwọn ti wọ ò sí nínú àkọọ́lẹ̀ pé ẹ máa ṣàjọ̀dún ọjọ́ bíi ànábì Hmm. kò sí lákọọ́lẹ̀ wípé ẹ máa ṣe àjọ̀dún ọjọ́ tí kàlẹ́ńdà ìwé akájọ́ tuntun bẹ̀rẹ̀ hmm. kò sí lákọọ́lẹ̀ má dàgbò. Hmm. Jazakumullahu khairan Sheikh. Hello. Wa alaykum salaam wa rahmatullahi. Wa alaykum salaam wa rahmatullahi wa barakatuh. Ọlọ́ba sọ̀rọ̀ dọ́kítà lẹ́sàn lórí. Àmín. Ọmọ ọba Lukman Olúkọ̀lá tó kéde ní Ìgbómọ̀ṣà. Ìbéèrè yìí. Èdè ni pé lórí ọ̀rọ̀ akárọ̀pọ̀ lẹ́nu iṣẹ́ àti ilé ìfowópamọ́ ìtàwọn ní Netflix tí ọba jásí pé ọmọ yẹn forúkọ síbẹ̀ ìyẹn jẹ́ olóbìnrin kan ó fi ọmọ bẹ̀ ọmọ wa do níyàwó méjì níyàwó kejì náà ti sàbí àmà tó ní sàrí ìsìlámù fílẹ̀ tó ìsìlámù gba nẹ́sọ̀ kín láàyè ní tọ́ba wọn gbà láàyè ní ọ̀nà wo lèyìn ó gbùgbà ní ọ̀nà fúnkọ àwọn mìíràn kan ni sàmà rẹ̀ pàmì dára kàtó. ìsìlámù ò takò pé kò ní owó àbí ẹ̀tọ́ níbì kan kí wọ́n á sọ fún ọ pé àìbá mọ̀ tí ìwọ bá ṣaláìsí lójijì talẹni tí ó wà tọrọ ẹ̀tọ́ rẹ̀ níbi tí ó fi gbà fún àwọn tọ́lẹ̀tọ̀ sí pẹ̀lú òun hmm. Hmm, torí pé next of kin tí wọ́n ń wí hmm. kìí ṣe pé ní tẹ́ bá ti kó kọ rẹ̀ nìkan iná lẹni tí ó sì jẹ nǹkan yẹn nìkan òun ó láti fi jíṣẹ́ fáwọn yòókù tí wọ́n jọ lẹ́tọ̀ọ́ nínú rẹ̀ ni. Hmm. torí rẹ̀ ọ̀rọ̀ ní àwọn méjì mẹ́ta mẹ́rin kò ṣẹlẹ̀ ó kọ ẹnìkan náà wọ́n ní ẹ filẹ̀ hmm. ó kọ ọmọ kan náà lẹ́ filẹ̀ hmm. ẹ lè ti lọ́mọ púpọ̀ nígbà tí wọ́n ní kẹ́ ẹ fókọ ńlẹ̀ ẹ wò ìtọ́ dàgbà jù nínú wọn ìtọ́ dàgbà ó lè má gbọ́n bí ẹni tó kéré sí ẹ wò ètò ọgbọ́n jù nínú wa ẹni sojú ẹni sojú ṣáájú hmm. so bẹ́ẹ̀ lẹ́ ṣe ṣe hmm. ìwọ tán sì kó kọ rẹ gẹ́gẹ́ bí next of kin má rò pé bàbá rẹ fẹ́ràn họ lẹ́nu hmm. kọ́ wá di kí wọ́n á wà wọ́n wà láwàtì rárá níṣẹ́ ni bàbá màmá ṣe bẹ́ẹ̀ ó lè bàa jẹ́ pé wọ́n ló béèrè fẹ́tọ́ yẹn táwọn ọba sí má lójijì. ẹ lórúkọ yín o. ẹ lórúkọ mi láti èkó. ìbéèrè yín ẹ̀rọ ọkùnrin tó béèrè béèrè lórí sọ́lá ni. Mhm. à ń gbọ́ yín ẹjọ́ yà à ń gbọ́ yín. ok sir ẹjọ́ mo máa ń tẹ̀lé bọ́ọ̀sì láti lọ síbi iṣẹ́ ní àárọ̀ bọ́ọ̀sì wa dẹ̀ máa ń kúrò ní aago márùn-ún àbọ̀ five thirty mhm. kàtọ̀ tó dé ibi iṣẹ́ ó máa ń tó bíi táìmù after to seven sí pé òun ti yọ ń gbà náà mhm. ẹ jọ táìmù yẹn dẹ̀kẹ̀rẹ̀ ó máa ń jẹ́ táìmù sí sọ́lá ti lọ pé báwo a ṣe máa ṣe sọ́lá láti níbi táìmù five thirty yẹn àti. ó ti yé ó ti yé ṣé mo lè máa ṣe nínú mọ́tò ni àbí. ó ti yé. alhamdulilayi kì í ṣe pé ogun wà kì í ṣe pé bọ́ọ̀lù ọ̀yàgò lọ́yọ̀ fi ń lọ kí n lọ ìní nǹkan ti ń ṣẹlẹ̀ mm. so o gbọ́dọ̀ ṣe sọ láti ọ̀ràn yẹn nu mọ́tò. Mm wá sí kó tó di pé bọ́ọ̀sì yẹn gbéra torí pé lẹ́kọ̀ọ́ aago márùn-ún àbọ̀ yẹn alifájàrí ti yọ tipẹ́ alifájàrí ń yọ ní ìsìn lẹ́kọ̀ọ́ ní five twenty two ó túmọ̀ sí pé o sì ní ìṣẹ́jú mẹ́jọ tó fi lè ṣe rakaata alifájàrí tó tún ṣàṣùbà ní àfarabalẹ̀ sí tí èsì ti ìkanjú nígbà tó bá parí tó sálámù wọ bọ́ọ̀sì kọ́ máa ṣe àlùkárù rẹ̀ ń bẹ̀ hmm. tẹ́sí débi iṣẹ́ hmm. tó bá ṣẹlẹ̀ pé ẹ ti tò látò lẹ̀ hmm. ẹ sì gbọ́dọ̀ ti wọlé kó tó di pé àsìkò tí ó gbéra bá ti tó a jẹ́ pé o gbọ́dọ̀ ṣe àṣùbà yẹn títí tẹ́ fi sọ̀kalẹ̀ ọ wá léwu fún ọ léwu fún àlùkìyàmà rẹ̀ nítorí iṣẹ́ ẹ̀rọ wò iṣẹ́ ẹ̀rọ wò là ń ṣe tọ́gbà pé ká máa fàṣùbà ká máa fi iṣẹ́ wo ni ọgbà wálẹ̀ nígbà tá a bá dé ibi tá a ń lọ tó jẹ́ pé ẹ̀sìn tí ó kù wá kù tí wọ́n fi wò wá sí hmm. òun náà là ń ṣe bá a ti ṣe fẹ́ yìí kọ́mọ kúkú dáa bẹ́ẹ̀ hmm. ṣé ẹ mọ̀ pé ìfẹ́ pẹ́ ń bisẹ́ lẹ́fi tètè jí hmm. tẹ́ ẹ ti jáde ńlẹ́ kí gbogbo agbó tó lù kí ni ọ̀hún tí yẹn máa ń pẹ́ débi iṣẹ́ wọ́n sáàkì yìí báwo wá ni tí wọ́n bá sáàkì rẹ lálùjánnà ṣé ẹ pé ó burú púpọ̀. ẹ̀lọ́ ọkọ yín o. Àlékún sálàmù rọ́ṣùntúlọ́hì rọ̀kọ̀ àti ìbò. Àwọn àbúlọ̀ ní sọ̀rọ̀ láti rọ̀. Ìbéèrè yìí. Ẹlẹ́kan afẹ́ bẹ̀rẹ̀ láwọn dọ̀tí rẹ̀ wáyé pé ohun tí èèyàn máa ń fi sọ̀rọ̀ lọ́wọ́. Làm tí èèyàn wá ìmáàmù ti wà lérí ìrùkú. Ìgbà tí èèyàn wá rùkú ti yàn yẹn tí ìṣe àkáàtì kéèyàn kéèyàn ṣe tí màmú fi gbélé lérí ìrùkú. Ṣé èèyàn ní rákà àwọn àbí èèyàn ní rákà? Alhamdulillah ìmáàmù tá a tó lẹ́yìn rẹ̀ tó bá jẹ́ ẹni tí máa gbé sọ láti bọ̀ náà má sọ̀sẹ̀ tí ti máa yálàyà jù ẹni tó ti yẹ ni pé ká má máa ṣe sọ láti lẹ́yìn rẹ̀ ẹ wá ìmáàmù mi síwájú irú wọn sì pọ̀ láwọn mọ́ṣáláṣí kan wọ́n pọ̀ onídìí ká dákọ̀ ọ̀lú àtàwọn àdúgbò so àwọn ìmáàmù kan wà bẹ́ẹ̀ wàláhì àdánwò ni wọn. so tẹ́ni tí bá ń ṣe sọ láti lẹ́yìn rẹ̀ bá jẹ́ ni tó mọ ìtumọ̀ sọ láti yóò mọ̀ pàṣẹ dànù làwọn kan sí hmm. yóò ti yálà yà jù. aláwa kọ́ra aláwa kọ́ra aláwa kọ́ra sàlámù alaykum. Ah, ah. Hmm. wọ́n á lè ṣe sọ láti ọ̀ràn yẹn rákà mẹ́rin hmm. láàrin ìṣẹ́jú kan àbọ̀ sí méjì wọ́n wá pàtẹ àdúrà ọgbọ̀n àṣẹ́jú wákàtí kan lẹ́yìn sọ̀láàtì. èyí tó já dáadáa lẹ̀ hmm. èyí tí ó bí owó hmm. abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ hmm. wọ́n pẹ́pẹ́pẹ́pẹ́ ń bẹ̀ èyí tá a fẹ́ ṣe láti wà lẹ́jẹ̀nà ìṣẹ́jú kan àbọ̀ sí méjì àṣedànù. síbẹ̀ tẹ́ bá ti mọ̀ pé ìmáàmù yín yẹn bó ti ṣe rí nù sóhun tó yẹ òun náà ní kíkẹ́ wá ìmáàmù mi. ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ̀yin ńlẹ pẹ́ dé ẹ ti wá àsìkò tí ó ti fẹ́ rúkú ńlẹ́dẹ́ hmm. ẹ ti wá ka fatiha yín débi siratal ladina ní ìmáàmù rúkú hmm. ẹ wá tètè kà yókù siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin àsìkò tí a sọ Allahu akbar rúkú sí hmm. ìmáàmù ti gbórí sókè ẹ̀yin náà sọ̀rọ̀ sọ pé subhana rabbiyal azim subhana rabbiyal azim subhana rabbiyal azim ẹ̀ ẹ lórúkọ yín o. ẹ̀lú olúkúmọ̀ ní sọ̀rọ̀ látọ̀ ọmọ wùmí. ìbéèrè yín. ìbéèrè mi ni pé ẹ̀dàkùn tí ó lẹ́kọ̀ọ́ kíyàn lọ bí bẹ̀rẹ̀ grand kíyàn máa ṣàdúrà fún òkú. ẹ̀ka dìídì lọ sí orí tẹ́ pé a fẹ́ lọ ṣàdúrà fáwọn òkú ń bẹ̀ kí ṣe súnà nàbì sallallahu alaihi wa sallam àdádálẹ̀ lásán téèyàn gbẹ̀sẹ̀ ń bẹ̀ ni. Hmm. ṣùgbọ́n tẹ́ bá bẹ orí tẹ́ hmm pẹ̀lú pé ẹ fẹ́ lọ tara bẹ́ẹ̀ ronú nípa pé àní máa bẹ nílé ayé lọ láéláé kẹ̀sì tún tara bẹ́ẹ̀ dẹni tí ọkàn yín rọ̀ bẹ́ẹ̀ níbẹ̀ ru Allah ọ̀dà púpọ̀ àmọ́ tẹ bá ti wá dórí tẹ̀yìn àdúrà wà tánàbí sallallahu alaihi wasallam ní ẹ ṣe fáwọn ẹni tó bá wà ní sàárè ìwọ̀n yẹn tó wà lórí tẹ̀ asalaamu alaykum ahla diyaari min almu'minina wal muslimin so tẹ bá ṣe àwọn àdúrà yẹn dé parí so ìgbà náà so ẹ kú ní orí tẹ̀yìn ẹ padà sílé yín akramakumullah ara àǹfààní tó wà fún òkúta sin sórí tẹ́nu hmm. eléyìí tí ò sí fẹ́ni tẹ́ ẹ bá sin sílé ẹ wo iye ẹrú ọlọ́run tí ó wá sí orí tẹ̀yìn láti wá tara rẹ̀ rántí àlùkìyàmà tí wọ́n ṣe àdúrà pé àwọn bẹ orí tẹ́wò àdúrà tánàbí sallallahu alaihi wa sallam tó ní ká máa ṣe fókùtà bá bẹ orí tẹ́wò hmm so ẹ wo iye àǹfààní tí wọn máa bókù yín bẹ lójoojúmọ́ hmm. ah, yàtọ̀ sí ìtẹ ẹsìn sílẹ̀ tá ń mọ kọ àmì hmm. ìlànà nìkan náà lẹ mọ kọ àmì ẹ̀yin tẹ ẹsìn mọ kọ àmì náà ń kàn lábùkù ni <laughs> lọjọ pọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tí ń gbélé ó lè tọ̀ sí sàárè ó lè jókòó lórí sàárè bàbá ń bàbá wọn lè gbé pọtí ọmọ sórí rẹ pé yàgbẹ́ mẹ́ngarí. <laughs> jazakumullahu khairan sheikh ah, ayakunla lábẹ́ ìbéèrè ah, tí wọ́n fira wọn jìn pé àwọn lọ máa ṣe àtúnṣe orí tẹ́ bóyá lọ́sọ̀ọ̀sẹ̀ àbí ní oṣooṣù sọ̀tọ́ ayé pé àwọn náà ń lọ nílọ yí pé à ń lọ ṣe àtúnṣe orí tẹ́ni ǹjẹ́ kò burú táwọn náà bá débẹ̀ láti máa ṣe àdúrà yìí fún àwọn òkú. báyọ̀ gbogbo ẹni tó bá ti lè lọ sórí tẹ́ sọ tẹ́ bá ti dórí tẹ́ hmm. ẹ ṣàdúrà yẹn hmm. sọ kọ́dà àwọn olùmọ̀ sọ pé tó bá jẹ́ pé obìnrin ní bá jẹun kọjá wọ́n ń gbé kọjá lọ. Hmm níbi tó ṣe pé apá ọ̀tún ibi tá ń gbé kọjá gba àbápọ̀ òsì àbí rìn kọjá lọ́jọ́ orí tẹ́ wọn gbọ́dọ̀ bí orí tẹ́ wò hmm. ó lè máa ṣàdúrà yẹn bí ṣe ń lọ ṣẹlẹ̀ hmm. ìjẹ́ bó ṣe jẹ́ hmm. ṣùgbọ́n àwọn ẹni tí wọ́n máa ń sọ pé àwọn lọ tún orí tẹ́ ṣe yẹn bó ti ṣe jẹ́ iṣẹ́ tó dáa tó wọn gbọ́dọ̀ jẹ́ kí kárí mi ọwọ́ bẹ̀. ẹ wá lọ gbé sórí wọn ti pè social media ẹ gbé sí Facebook pé tọ ẹyin orí tẹ ìlú wa nìyẹn wo bá ṣe tún ṣe gbogbo ọjọ́ sátidé là máa ṣe bẹ́ẹ̀ irú rádaràda o. ẹ lọ́wọ́ kọ yín o. asalaamualeykum sila. waaleykum salaam wa rahmatulahi wa barakatuh. salaamualeykum sila. ẹ lórúkọ yín o. orúkọ yín bí ẹ ti ń pè ẹyin rédíò yín lọrẹ dáadáa. ẹ lórúkọ yín o. Wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. Ó yín ìdámí ìrẹ́kọ̀ mi látàràdà. ìbéèrè yín. ọjọ́ afẹ́ kí àwọn olùmọ̀ wa wọ́n ṣe àlàyé fún wa ọjọ́ tí wọ́n bá rí ààyè láti ṣe àlàyé nípa àwọn jamaat tablik tó mọ́ sí ẹnu àbúrò fún ìjọba tí wọ́n ti ṣàlàyé ẹ̀sìn fúnra wọn so that wọn lè sọ̀tọ́kùsọ nípa wọn mọ́. <laughs> ẹ lórúkọ yín zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six. mo ti ọkọ lérò bóyá wọn sọ pé pé bóyá ẹ wá ṣe ìdánilẹ́kọ̀ọ́. tí ẹ bá ti já ládàáda lẹ àdáda lè mọ jọ wọn lójú tí Allahu fi rán nàbí lọ hmm, àdáda lè bá ti gbẹ́wù wọ̀nyàn. Hmm àfi ká máa bẹ Allah kó gbàálẹ̀ abẹ Allah kó bá yọ àwọn ilé ìkónú àná kó bá yọ wọn kúrò nínú àìmànà ṣébi táwa wa kẹ́kọ̀ọ́ dé lónìí àmọ́ abẹ nìkan jẹ́ lásán ló kọ́ pà ń bàjẹ́ àbá ń sọ ń tọ́jú òdodo fáwọn èèyàn mm. kọ́lọ́n kọ́ má jẹ́ kọ́pọ́ lọ́wọ́ dorí kodò ẹ jẹ́ ká máa fi àsìkò yìí tó wá létí pé wá àsìta gbangba tí a mọ̀ sí hudan wa bushra lẹ́yìn tó máa ń wáyé ní gbogbo ọjọ́ sátọ̀dì àkọ́kọ́ tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé ní sátọ̀dì ọ̀la òde yìí inshàlá ní alimadina center tó wà ní pápá bẹ́ẹ̀dẹ́ lógbómọ̀ṣọ́ láago mẹ́wàá àárọ̀ gírígé ten a.m. prompt ní ìtẹ̀síwájú tíra mukhtasaru minhajul qasibin bí a bá ṣe ń bọ̀ wá síbi ìdánilẹ́kọ̀ọ́ náà kí a máa mú tírà náà dání láti máa fi ṣe ìtẹ̀lé ohun tí wọ́n bá ń ṣe àlàyé ẹ̀ fún wa kí aláàkólù ń sàbí dáadáa fún wa láyé àti lọ́jọ́ àgbo ìdàlẹ̀ kìyàmà Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ Alimadina Center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lógúnmọ̀ṣọ́ àwọn náà ni wọ́n sì máa dá a lẹ́kọ̀ọ́ lẹ́ẹ̀kan sí Alimadina Center tó wà ní pápá abẹ́ẹ̀dẹ̀ lógúnmọ̀ṣọ́ òun náà ní ìdánilẹ́kọ̀ọ́ náà yóò ti wáyé àwa tí a bá ń gbọ́ kí a sọ fún àwọn tí ọ̀gbọ́ láago mẹ́wàá àárọ̀ ni yóò sì bẹ̀rẹ̀ inshàlá ẹ lórúkọ yín o. wàhálà ìsọlá wọn ìsọlá ó kọ yín. orúkọ mi wọn tọ́ láti ṣẹyìn. ìbéèrè yín o. ìbéèrè náà ni pé nígbà tí ọba kí o dájú bọ̀ pé mo máa ń ka kí ó sókè yẹn tí ìlọ́run máa ń ka fásíà ṣé fásíà tó bá ń ka yẹn tí wọ́n ti da ka tán àti tí wọ́n ti bá ka ṣé èdè máa ka ni àbí ẹ̀ máa ka ṣúwàtì ẹ̀ lẹ́tọ̀. alhamdulilayi. èyí ka pẹ̀lú ìmáàmù ẹ ṣe sùúrù ìmáàmù fi kàfá tiẹ̀ tiẹ̀ tán ìgbà tó ka tán lẹ́yìn lẹ́yìn rẹ̀ náà gbogbo àwọn sọ̀làwátì náà ni gbogbo wa náà ti ka àti ìmáàmù àtàwọn wà lẹ́yìn rẹ̀ àtẹni tí ń dá sọ̀láàtì sí. ìtọ́kàn ṣẹlẹ̀ ní pé tó bá jẹ́ pé yẹn ibi tá ti máa ń ka jẹ́jẹ́ ni gbogbo wa àti ńlá ka fatiha tátùn kàǹkà kan lè ìyàtọ̀ tó káwà láàrin àwa àti imam láwọn sọ̀láàtì tá a ti máa ka kí ó jẹ́jẹ́ yẹn òun náà ni pé tí imam tó bá ti rùkú á dá tiwájú níbi tá a kà dé lẹ́yìn fatiha ṣùgbọ́n fatiha wa á gbìyànjú láti rí i pé àkàtàn tó bá jẹ́ pé ibi tá a máa ka kí ó sókè ni ní tá a fẹ́ òun náà ni pé wọ́n tó wà lẹ́yìn imam kó rí i pé wọ́n náà ké fatiha tiẹ̀. Hmm yàtọ̀ sí fatiha ò ní kàn kankan lẹ́yìn rẹ̀ láwọn aráka àkọ́kọ́ àtẹlẹ́ kejì ibi tá a bá ti máa kà kí ó sókè eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. hello. asalaamualeykum tẹ́lẹ̀. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. orúkọ mi ni abdulkudus látọ̀yọ́. ìbéèrè yín o. na ìbéèrè mi ni pé ẹ ká ní pé ọkùnrin kan wà ó wá fẹ́yàwó méjì mhm. ọkùnrin yìí jẹ́ mùsùlùmí àmọ́ ìyàwó kan nínú ìyàwó tó fẹ́ ó jẹ́ mùsùlùmí ìkejì fẹ́ ìkejì jẹ́ christian tí ọkọ yẹn bá kú báwo ni wọ́n ti máa pín ogún wọn. ọ̀dà àkọ́kọ́ nǹkan tó bá ti ṣẹlẹ̀ tó sì ṣẹlẹ̀ sí wọn tó ń béèrè ńlọ hmm. yẹ kó máa béèrè má sọ̀rọ̀ rẹ di lọ́ọ̀yà abánibéèrè <laughs> so ẹ̀dẹ̀rí <laughs> pé ó ní ká ní pé hmm. ó túmọ̀ sí pé kò tí ì ṣẹlẹ̀ hmm. tó bá sì ṣẹlẹ̀ ìwọ kọ́ ló ṣẹlẹ̀ sí so nítorí ẹ̀ a ó ti dílẹ̀ fún kákan máa dáhùn gbogbo béèrè lábẹ́ òfin Allah tó bá níyàwó méjì tó bá kú wọ́n wò wọ́n wò ṣé mùsùlùmí làwọn méjèèjì tó bá jẹ́ mùsùlùmí wọ́n jogún rẹ̀ tó bá jẹ́ pé ọ̀kan bá jẹ́ mùsùlùmí òmíì kìí ṣe mùsùlùmí èyí tó jẹ́ mùsùlùmí nìkan ni ó jogún rẹ̀ hmm. èyí tí kìí ṣe mùsùlùmí kò ní jogún rẹ̀ hmm. ó ti yẹ kí kálukú náà ti mẹlẹ́ yìí lámàálẹ̀ kó tó di pé wọn náà gbà láti lọ jẹ́yàwó fún mùsùlùmí hmm. ìyẹn ni kí tó bá jọ́kan náà àwọn ahlul bí kò jẹ́ nasraniya àbí yahudiya kó tó di pọ̀ gbà láti jẹ́ ìyàwó fún mùsùlùmí tó kọnu sí ọkọ ńfẹ́ fẹ́ ọ ó ti mà lámàlẹ̀ pé ó ní jogún rẹ̀ tó bá kú hmm. tíwa náà lọ bá sì síwájú rẹ̀ kú kò ní jogún rẹ̀ hmm. so ṣùgbọ́n o tó ń lọ bá síwájú rẹ̀ kú hmm. ó tún jókòó sopọ̀ oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá lẹ́yìn ikú rẹ̀ tó ń ta ìní ìjogún rẹ̀ so òfin Allah nìyẹn. ẹ lórúkọ yín o. sọ̀rọ̀ ikùn afa lórúkọ mi láti bo. láti láti ìwé mi ni pé mo gbọ́ sẹ́yìn kan sọ pé àbúzá pé láwọn ṣíyà ni ó wà pé ìbéèrè wa yé mi sí nígbà táwọn lè kú tán ó wà lára àwọn ṣíyà ah. ìbéèrè kejì ni pé wọ́n ní àbúzá ara àwọn ṣíyà ló wà. wọ́n ti yẹ ìbéèrè kejì. ìbéèrè kejì ni pé tí mo máa ń kírun lọ sí ìrun bíi súbòrì àwa ń kírun yẹn lọ ó wá di bíi táìmù tí a fẹ́ ṣe tẹ̀sítìmù a fẹ́ sáramù ìwọ́n mú wa sọ àdẹ̀tí sálámọ̀ báwo ló ṣe máa ṣe ṣé ó máa sálámọ̀ tán tí máa fi pààyàn ṣe ṣe dè lọ mùsùlùmí ìwà ni àbí báwo ló ṣe máa ṣe kà. alhamdulilayi àkọ́kọ́ ẹ máa pé gbogbo ẹni tí wàá ti sí lórí sunna hmm. wọ́n máa gbìyànjú láti wà ní fúnra hmm so wọ́n sọ pé nǹkan táwọn ń ṣe yìí kò ṣẹ̀ṣẹ̀ dé kò sì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ mm-hmm. àti pé pàápàá gan àwọn sọ̀hábà àwọn ni wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ mm. àti pọ́dọ̀ anabi sallallahu alaihi làwọn sọ̀hábà náà ti gbà so eléyìí ń bẹ nínú nǹkan táwọn aládàádáálẹ̀ máa ṣe kò sí kan nínú àwọn sọ̀hábà níbọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó fi dórí Ali ibn Abi Talib mm. táwọn ṣíà ń pè ní ìmáàmù àwọn àkọ́kọ́ mm. kò sí kan nínú gbogbo sọ̀hábà tó jẹ́ kò sí so abudar ti wá dé ṣe ó ti di sí àdórí tàlọ síbẹ̀ yìí náà ní ìsìn àti sọ àpèjúwe ọjọ́ kan wọ́n fẹ́ ṣe ìjókòó kan wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa àwọn ṣíà láyé ìmáàmù ahmed rahimahullah ìgbà tí ìmáàmù ahmed tóun wá ń wọlé bọ̀ oníkálukú nínú àwọn tó fẹ́ kópa nínú ìpàdé ohun tí bọ́ bàtà rẹ̀ sóde ṣáájú kó tó di pọ̀ wọlé. Hmm so ṣùgbọ́n imaamu ahmed rahimahullah ó wá kó bàtà wọlé hmm. ó sì tún kó lọ́wọ́ ó gbé ó gbé sókè lọ́nà tí kálukú fi mà pọ̀ kó lọ́wọ́ hmm. ẹnìkan á ní ahán kí ló dé sẹ́yìn kó bàtà wọlé bẹ́ẹ̀ rí tí gbogbo èèyàn kó bàtà tiẹ̀ síta hmm. ahmed rahimahullah wa sọ pé ah máa kó wọlé o torí pé a rí nínú àkọọ́lẹ̀ pípa àwọn ṣíà máa jí bàtà kó láyé ànábì sallallahu alaihi wa sallam gbogbo àwọn ṣíà tó wà ń dọ̀ra ni ẹ̀sùn táwa ní sí àláyà nàbì àwọn ah, sí àgámà kò sí sí àláyà nàbì àmọ́ tó bá fẹ́ parọ́ fáwọn tí ọmọ kan wọ́n lè pé àtàyà ànábì wọ́n ti dá sí alẹ́ nítorí ẹ gbogbo àdádálẹ̀ kò sí láyà ànábì sallallahu alaihi wasallam ọgọ́rùn-ún ọdún àkọ́kọ́ tí ìsìláàmù bẹ̀rẹ̀ kò sí kò sí gbogbo àwọn àdáda lẹ̀ ọgọ́rùn-ún ọdún kejì kò sí ọgọ́rùn-ún ọdún kẹta kò sí lẹ́yìn ẹ̀kẹta ni gbogbo àwọn àdáda lẹ̀ kàtàkàtà wọ̀nyẹn bẹ̀rẹ̀ pẹ̀lẹ́ ìjẹ́bù ti ṣe jẹ́ wọ́n ní táwọn bá ń ṣe àṣùbà ìmáàmù tí wàá bá sọ̀láàtì débi tashahhud ó kù fẹ̀rẹ̀ kó sálámà ní sójáde bó ni ìmáàmù ó sì sè ìmáàmù ó dìde yóò wá sọ fáwọn èèyàn pé oníkálukú yín bá ti bá tàṣáhùdù rẹ̀ débi sí sálámà ọ̀dà sálámà hmm. bẹ́ẹ̀ yóò sì rọra kú nínú mọ́ṣáláṣí yóò lọ tún àlọ́ aláṣẹ yóò tún sọ láti tiẹ̀ sí hmm. oníkálukú bá ti bá àtàṣáhùdù tiẹ̀ débi sí sálámà kọ́ sálámà hmm. tọ́ kò ní ìfẹ́ nìkankan síwájú ìjókòó pé wọ́n bọ́ wájú ṣé ọ̀rà kúrò ni so ibi tí kálukú wà kálukú bá ti bá tàṣáhùdù rẹ̀ débi sí sálámà kọ́ sálámà. Mm. Jazakumullah khairan Sheikh. 08061998459 plus 2348083293896. Ẹ lórúkọ yín o. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. Ó kọ́ oúnjẹ tí ń pè. Sọ̀kè mi sọ̀rọ̀ láti Germany. Ìbéèrè yín o. Ìbéèrè wa ni pé nínú súnà wa. Hmm. Eh, wọ́n ní ká máa ṣe ìtọ́jú àwọn nébọ̀ wa. Hmm. tẹ́yà bá wá gbé oúnjẹ ọdún fún àwọn nébọ̀ wa àbábá fún wọn ní nǹkan ẹ̀bùn hmm. tó wá dàsìkò ọdún tiwọn náà tí wọ́n wá fún àwa náà eh, báwo ni eh, ká ṣe ṣe ṣé ká fi kúkú lọ bá wọn sọ̀rọ̀ kó tó di pa máa fún wọn ní nǹkan ni wípé àwa lá máa fún yín o tó bá ti dàsìkò ọdún tí yàn á ìgbà o àbí báwo ni ká ṣe. ó ti yé ṣé ìbéèrè mi tún wà. kò sí ẹyọ kan yẹn náà ni ẹ mm, ṣeun. alhamdulilayi àkọ́kọ́ òfin alislam ó ṣe lọ́rùn yẹn lórí wa ká máa ṣe dáadáa sáwọn alábàágbé wa mm. so gbogbo ọ̀nà téèyàn fi ṣe dáadáa sálábàágbé ni kí a máa gbà bàbá wa rí dáadáa kankan ṣe kò sí ní tó kéré sí ká káwọ́rọ́ níbi àti ṣe ìnira fún wọn lọ. Hmm. a gbọ́dọ̀ ní wọn lára. so uh, islam gbà wípé tí ẹni tí kìí ṣe mùsùlùmí tí máa ń sọdún rẹ̀ tó bá fún ọ lẹ́bùn kó gbà pẹ̀lú àwọn májẹ̀mú tí ń bọ̀ yìí májẹ̀mú alákọ̀ọ́kọ́ oníkọ́jọ́ pé wà tiẹ̀ ẹ̀ tí jọ́ máa bunra yín lẹ́bùn bẹ́ẹ̀ tẹ́lẹ̀ hmm. tí ò jẹ́ dandan kọjẹ́jọ́ ọdún hmm. ẹlẹ́kejì ẹ̀bùn tó bùn ọ nítorí pé wọ́n ń sọdún kìí ṣe nǹkan tó jẹ́ àjòjì sírò etí tí máa bùn ọ̀tẹlẹ̀. Hmm. májàmú kẹta kó má sí ẹran kan tí wọ́n pa nítorí ọdún yẹn nínú ẹ̀bùn tó fún ọ. Hmm. tàbá ti sọ àwọn májàmú mẹ́tẹ̀ẹ̀ta yìí á gba ẹ̀bùn látọ̀dọ̀ ẹni tí èsè mùsùlùmí ti ń sọdún tó fún wa lẹ́bùn. Hmm. bẹ́ẹ̀ ló wá nínú taqtaba as-sirat al eléyìí tí sheikhul islam ibn tó ti ṣàlàyé ojú ọ̀nà àwọn mùsùlùmí yàtọ̀ sáwọn ẹni tí kìí ṣe mùsùlùmí hmm. wọ́n sì fi tì sọ́dọ̀ àwọn sàhábà wípé bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe. Hmm. ẹ lọ orúkọ yín o. salaamu salaam wa rahmatulahi wa barakatuhu. nínú ẹ̀sìn islam. orúkọ yín àti ibi tí ẹ ti láti àmọ́mọ́ ògbómọ̀ṣọ́. ìbéèrè yín. náà pẹ̀lú agbésùmọ̀mí tó wà níta ń sìn àwa rí agbésùmọ̀mí kan tí ń gbé ẹnìkan lọ tó pa ẹnìyẹn ibi táwa wá wá táwa wà àwa náà ní nǹkan tá a níye ìjà wa lọ a tún wá rí pé tó ń padà bọ̀ ẹni tó tó pàdé ó tó pa kí ni ẹlẹ́sìn Islam bá wá pa irú ẹnìyẹn ṣé ó dáràn pé ó pààyàn ni àbí ó tako ẹ̀sìn Islam salamu aleykum. alhamdulilayi àkọ́kọ́ ni pé àní bẹ allah pé kírú rẹ̀ ṣẹlẹ̀ sí wa. àmọ́ tẹ́nìkan bá dojú nǹkan àjàkọ́ hmm. tó ló ń fẹ́ pa hmm. wọ́n bí anabi sallallahu alaihi wasallam hmm. léèrè kí ni kémi ò sí anabi sallallahu alaihi wasallam ni wọn náà bàjá ni báwo ni tó bá pa mí anabi lálùjánnà ni wọ́n wọ̀ tó bá pè mí mọ́ páńkọ́ anabi ni náà ni eléyìí túmọ̀ sí pé àwọn agbésùmàmí yẹn tó jẹ́ pé wọ́n ń dojú àwọn nǹkan àjà kọ àwọn èèyàn tó ń gbẹ̀mí wọn tó ń dẹ́mi wọn légbodò lọ́pọ̀lọpọ̀ ààyè ní nàìjíríà wa ní àwọn èèyàn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ fún náà náà bá ní nǹkan fi lè dáàbò bòrà wọn ọ̀ràn yẹn ni lábẹ́ òfin alìsílám kí wọ́n dáàbò bòrà wọn ọ̀gbà kàn ẹran sọ kí wọ́n hmm. sì máa rí nǹkan kan sí hmm. nítorí sọ́jà ò débò míì rí hmm. sọ ibi tọ́lọ́pàá àti sọ́jà wà gan wọ́n ń dùn yàn hmm, hmm. ọlọ́pàá àti sọ́jà gan gbà mí bá ṣẹlẹ̀ wọ́n ń pa wọn náà so tẹ́nìkan bá wọn pé wọ́n fẹ́ sọ ládàá wọn náà tó lè fi dáàbò bóra rẹ̀ Islam ọgbà pé gbọ́rùn lẹ̀ pé gé mi. <laughs> so àmọ́ o ẹ mọ̀ tọba wa dúró ń bẹ pé wọn lọ pa sọnà hmm. kó ti dáràn kẹ hmm. ọ̀daràn ni o ti pa ẹ púpọ̀ kó tó di pé ọba wa ju ẹdẹrù kádàrá pé tágbára tí ó ká o hmm. so tí wọn bá dé mi mọ pa sọnà kó wọn tún lè lọ ẹwọn kùjé <laughs> tó bá pé ọba wa ju ọjọ́ ọba ti fún ọ pa so ìwọ máa lọ tiẹ̀ ni kò nídìí kọ máa pariwo ní ìwé ìròyìn. <laughs> ẹ lórúkọ yín o. Ẹ̀lú ìṣàwọn àrí. Wàlékún sálàmù rọ̀ṣùn sílẹ̀ ọgbà ń yẹ jí ń pè lóyìnbí ni sọ láti ṣàlàyé. ìbéèrè yín. ẹ jọ tí èèyàn bá bá ìmáàmù ní orí ìrun ìṣe tí wọ́n ti ka kéwú sókè tán níbi rákà méjì. Hmm. ẹ jọ báwo lèyàn ti lè kọ̀ǹtínú ìrìn ìrìn rẹ. àti pé báwo lèyàn ti máa ka àtàyà. alhamdulilayi ẹni tó dé tí ìmáàmù ti wà ní rákà ẹlẹ́kẹta hmm. ó darapọ̀ máa wọn àmọ́ bó ti jẹ́ rákà kẹta ọ̀hún níṣẹ́ lọ́jọ́ rákà kẹta fún imam àtàwọn tó bá sọ láti láti bẹ̀rẹ̀ ìwọ tó ṣẹ̀ṣẹ̀ déhùn rákà kẹta lè máàmù tàlà kọ̀kọ́ tiẹ̀ ni ẹ̀kẹrin ti lè máàmù ẹlẹ́ẹ̀kejì tiẹ̀ ni tí màmú bá ti wá sálámà àjẹpẹ́ rákà wo ló kù fún ọ ẹ̀kẹta àtẹ̀kẹrin kálukú wa ló sì máa kí làá máa ké ní rákà kẹta kí làá máa ké ní rákà kẹrin fáti àjẹjẹ. so ọjọọ bó ṣe jẹ. ọ̀rá hmm. ní báwo láti máa ka tashahud yóò dà kẹ́ mọ̀ wá lè kí o. Hmm. nítorí kẹ́ mọ̀ yín pé ètò ẹ máa béèrè tí ò bá yé yín kan fún yín. yéésù hmm. lè wà fún àti yànnànà ẹni tó bá tí yàn mà kó bá yé kó má sí ẹ̀sìn ṣe. so n ló wà fún àwọn nǹkan kan wà yẹ pé nípa náà nìsín o lè má rí ha. ó nídìí kí àwọn àfáà tí ọba kọ kún wọn ránu mọ láàránu mọ lẹ́yìn ríránu mọ kọ ọ má bàa gbàgbé so ẹ máa lọ lè kí ó èyí dàgbà ju lè kí ó lọ àmọ́ fáǹfààní àwọn màmá bàbá táwọn ò lè wá lè kí ó má àwì at-tahiyyatu lillah was-salawatu alayka ayyuha an wa rahmatullahi wa barakatuh assalamu alayna wa ala ibadillahi as أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله tó bá jẹ́ pé àtẹ̀ṣẹ́hùdù tálákọ̀ọ́kọ́ ni ẹ dìde lẹ́yìn rẹ̀ tó bá jẹ́ pé ìtàfi sálámà ni ẹ ṣe àsọ̀látù fanabi sallallahu alayhi wa sallam àsọ̀látù ibrahimiyya allahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid. وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لن لا سعدي الله نبي عبورون كمان اللهم إني أعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال ẹ̀yìn rẹ̀ lẹ́wà sálámà. jazakumullahu khairan ah, ọ̀làdùn níbi lóńlọ́kọ̀ mi o sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lógún ọ̀sẹ̀ ni wọ́n ti ń dáhùn àwọn ìbéèrè wa lọ́lọ́kan òjọ̀kan láti ìgbà yìí wá sheikh jazakumullahu khairan ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmúná láti òkè àdó akíntola tí wọ́n dìjọ́ kọ́ orin wa ọjọ́ mẹ́jọ yìí ní látún padà inshàlá kọ́lọ́nkọ́ ṣọ àjùgbà náà lọ kásìmọ́ gbàgbé hudan wabushro tí ó wáyé lọ́la láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ní alimọ̀dínà center àpapọ̀ abẹ́rẹ́ ló gbọ́n ṣọ́ ní ìtẹ̀síwájú tíra mukhtasar minhajul qasidin káwọn mú tíra náà lọ́wọ́ bí a bá ṣe ń bọ̀ kí Allah kó jẹ́ kó jẹ́ ìbàlẹ́jọ́ dáadáa fún aláyé àtìlọ́jọ́ agúndàlẹ̀ kíama títí wa ní wa nínú ọgbà ìjẹ́nà inshàlá wípé assalamu ورحمة الله وبركاته التواب المنعم المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام